ẹ mà káàbọ̀ padà sórí ètò bó ṣe lọ politics ó dá mi lójú pé ẹ ń gbádùn ètò náà bá ṣe mú lẹ́sẹ̀lẹ́sẹ̀ ẹ̀yin tẹ́ ń wò wá nílé ẹ tẹ́ ní pé ìjọba àpapọ̀ owó ni wọ́n ṣe dáadáa tó ẹ̀wọ̀n ọmọ báyẹn sọ̀rọ̀ ààbò gómìnà wa gan ọmọ báyẹn sọ̀rọ̀ ààbò àlejò wa ti ṣàlàyé pé ọ̀rọ̀ ààbò ó bẹ̀rẹ̀ láti pé láti inú yàrá wa ìwọ tó lọ́mọ tó mú ọlọ́mọ ẹ̀ ò gbàgbà fọ̀ ó ń kaṣọ wa ẹrójú olè wọn lẹ mú ọmọ aládùúgbò náà ń ṣe bákan náà ẹrọgbọn dá sí nítorí kí n lè kán má bàa sọ yín lẹ́nu wọn ní ká mójútó ọwọ́ ààbò láti inú ọgbẹ wa ìyẹn láti inú ilé wa wọn níbẹ̀ ní ká ti bẹ̀rẹ̀ ká wá tẹ̀síwájú lọ sí ìjọba ìpínlẹ̀ ìbílẹ̀ àti ìpínlẹ̀ wọ́n lè ṣiṣẹ́ papọ̀ nítorí tó bá wo ti community náà ìbílẹ̀ ló wà ní ìjọba ti ìpínlẹ̀ wọ́n ní àwọn fẹ́ pólíìsì títí wọn gangan kò ní kálukú nítorí kéle ọ̀rọ̀ ààbò. èmi wá béèrè kinní kan tẹ́ ẹ bá gbàgbé àní pé ṣé ọmọ ọmọ ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà máa yàn náà máa gbà síṣẹ́ lórí ọ̀rọ̀ ètò ààbò ìyẹn police eh, community police or state police ṣé ọmọ tó ń sọ èdè ibẹ̀ ni wọ́n máa gbà tó bá jẹ́ bẹ́ẹ̀ báwo ni Tàjùdí ṣe fẹ́ jẹ́ tá wò nípínlẹ̀ Èkó bí àpẹẹrẹ àwọn mi tó ń gbé wa ní ọ̀kadà wọn ò gbọ́n tẹ́ sọ o wọn ò gbóyìnbó tó bá jẹ́ pé wá tasẹ̀ àjẹrẹ̀ ó lọ kó ó lọ ṣe nǹkan tí ò yẹ kó ṣe tàbí tó kàn rin àrìn fẹsẹ̀ sí ọlọ́run jẹ́ ká àrìn fẹsẹ̀ sí báwo ló ṣe fẹ́ ṣàlàyé rẹ̀ yorùbá ló ń bá sọ̀rọ̀ láti ráwọ̀ pé irú ẹ̀ ṣẹlẹ̀ sí ọmọ yorùbá lókè ọ̀yà kì í ṣe pé a ní pé community pé pàǹtakò ọ̀rọ̀ community police lórí nǹkan tí a ṣàlàyé lórí ètò lónìí ni ó yẹ ká mọ ohun tí a fẹ́ ṣe níbi tí a dé dúró bàbá wa ibo wá ni àtọ̀daràn ibo náà ti ṣẹ̀ wá wọn ló kún kì í gbogbogbò ká má mọ ibi tó ti dé ká má mọ ibi tó ti ṣẹ̀ wá ibo ló yẹ ká ti dé. ẹ ṣe púpọ̀ atọ́kùn wa lákọ̀ọ́kọ́ ẹ pòwe kan lẹ́ẹ̀kan tínú mi dùn sí púpọ̀ ipe ọmọ ọmọ yín ò ṣàgbàfọ̀ ó ń kaṣọ wálé wọ́n rójú olè wọn mú àwa tá a jẹ́ òbí a dákún ètò pọ̀ nínú àwọn ìwà tó ṣẹlẹ̀ nínú ìgboro. lọ́nà wo. lọ́nà pé àwọn èèyàn wa ò ráàyè fojú tọ́mọ tó tí a bá wò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn kọ̀ọ̀kan tiẹ̀ wà a kàn lọ síbẹ̀ lénìí ni tó yẹ pé ìwà tí ò ṣe tó yẹn tán bá ráwọn ọmọ wọn tó ń ṣe èmi àfọwọ́pọmọ lórí èmi ò ní wò ó láti kékeré dẹ̀ ni láti kékeré ni nǹkan yìí làwọn ọmọ yẹn máa dàgbà bá pé kinní kan kò ń ṣe ọmọ tó lọ skul nìkan ni kò hùwà ọ̀daràn àwọn míì lọ skul ni wọ́n tó yẹ pé tán bá délé wọ́n á sojú fúrú pàtó bá yá táwọn òbí wọn bá gbọ́n nǹkan tán tú wò nílé ìwé wọn á wò pé ah, ọmọ bí kọ́ ọlọ́mọ àwọn kọ́ nítorí túmọ̀ sí pé òbí gan-an kò fojú tó ọmọ yẹn tán àwọn ọmọ yìí ni ìwà kéékèèké pọmọ kékeré kan ó lọ jọ ìkọ́ọ̀tì ọmọ kékeré kan ó lọ jẹ́ kínní ẹgbẹ́ òkùnkùn hmm. ibi tí gbogbo wàyí ti máa ń tẹ̀ wá nìyẹn ibẹ̀ ló ti ń tẹ̀ wá ìgbà yẹn ló máa di pé nǹkan tán fún wọn ilé kò ní tẹ́ wọn lọ́rùn mọ́ ọmọ tó mú bọn lọ́wọ́ kékeré tó mú bọn lọ́wọ́ láì ṣe sójà láì sọ ọlọ́pàá ọlọ́pàá kan ò gbúdọ̀ ilé yìnbọn ọwọ́ ẹ̀ hmm. tó jà lójúgbà tó bá tó bá tó ṣẹlẹ̀ kó tó yìnbọn àwọn èèyàn amóbọn lọ́wọ́ wọn máa ta kiri wọn máa yí kiri kan kiri àwọn ṣe eh, one o oh, two o oh, three o. Oh. ìwọ tó máa kojú síra wọn ni hmm. tó máa kojú síra wọn hmm. ibi tí ó ń jẹ́ ìwà ọ̀daràn tá à ń sọ nìyẹn kò ń ṣe ìgbà tó ń jínigbé nìkan àwọn ọmọ yìí ẹ̀mí ẹni tí ó tù ẹ̀ ní tẹ́ bá wo àwọn àdúgbò míì tó bá ti di pé wọ́n fẹ́ ṣe ọdún wọn báyìí wàhálà máa ń ṣẹlẹ̀ ni wọ́n máa para wọn kiri ni wọ́n máa para wọn kiri ni wọ́n á ní pé wọ́n ti wọ́n fẹ́ settle scores ẹnì àwọn kan ṣẹ̀ wọ́n lọ́dún tó kọjá tó bá dọdún yìí àwọn náà gbọ́dọ̀ gbẹ̀san padà lára wọn àwọn dẹ̀ lóbì àwọn èèyàn mọ̀ wọ́n wọ́n ń gbé lára àwọn èèyàn báwo ni ìwà ọ̀daràn ṣe fẹ́ kúrò ńlẹ̀ tá a bá kọ́kọ́ kọ́ọ̀bù ilé kí la fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí pé ókè o ládùúgbò tá à ń gbé yìí ìwọ tá a bá ti rí i pé ọmọ ẹ o ní ìwà burúkú ló ṣẹ̀lẹ̀ lọ́wọ́ wàá fàdúgbò lẹ̀ fún wa fún oṣù mẹ́fà àtọmọ tó bá kọ́ àtọmọ àti bẹ́ẹ̀ ni ibi tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ gangan nìyẹn hmm. àtọmọ àti bàbá ẹ máa kúrò ládùúgbò òun nìkan kọ́ ló ní ilé tó wà ń bẹ̀ òun kọ́ ló ní street òun kọ́ ló ládùúgbò. tó bá jẹ́ òun ló ń sọ orúkọ orúkọ náà sọ orúkọ ẹ̀ náà òun kọ́ ló ní gbogbo ilé tó kù síbi àwọn tó gbọ́ àmẹ́ náà ralẹ̀ di wọn ni. Hmm. òun ló kọ́kọ́ débẹ̀ àbó òun ló lówó jù nígbà yẹn ló jẹ́ kó lọ ọba òun ló yára jù láti lọ rẹ́gísítà orúkọ ẹ̀ hmm. ní council òun náà fi fún ní street name kò ń ṣe pé òun ló lówó jù níbẹ̀ yẹn ó lè má jẹ́ òun ló lówó jù tó bá jẹ́ òun lọ́wọ́ jù kò ń sòun ló ń fún gbogbo ará àdúgbò ló ń jẹ ó ká kú ló ń jẹ tiẹ̀ nú ilé ẹ̀ kò lè torí pé òun ló ń lówó jù ládùúgbò kó ba àdúgbò jẹ fáwọn tó kù eléyìí la gbọ́dọ̀ kọ́kọ́ mú lọ́kùnkúndùn ìpè báwo láàrin ara wa la máa ṣe fi ọ̀dọ̀ ètò ààbò yìí la máa fi múlẹ̀ gbogbo ọmọ tí ò bá dáa ẹ jẹ́ ká jẹ́ kó wọn mọ̀ pé wọn ò dáa. ẹ bàbá wa gẹ́gẹ́ ẹ̀yin jẹ́ bí olóṣèlú wọ́n pe kinní kan ní national orientation agency náà ṣé lọ́dọ̀ tìyẹn ṣé ẹ̀yin ní àgbékalẹ̀ irú nǹkan báyìí nípasẹ̀ àwọn àjọ yìí láti báwọn èèyàn sọ nǹkan tẹ̀yìn sọ. bẹ́ẹ̀ ni noa ń gbìyànjú. tọ́lá mi ò rí wọn ẹni wọn ládùúgbò mi. tẹ́bá ọ ẹ lè má rí wọn ṣùgbọ́n wọ́n ń ṣe àwọn ìtanijí lórí rédíò ni nínú pépà ni lórí tẹ́lì ni wọ́n ṣe oríṣiríṣi àwọn ìtanijí wọ́n ṣe ìtanijí níbẹ̀ fún àwọn èèyàn pé báwo lọ́n ṣe lè rìn ìgbésẹ̀ wo lọmọ ké lè gbé ipa wo lòbí lè kó kí ni ará àdúgbò máa ṣe tẹ bá wo láyé ìgbà tí irú àwa yìí ń dàgbà bọ̀ kò ń ṣe ìyá wa àti bàbá wa nìkan lòbí wa gbogbo ará àdúgbò ń lòbí gbogbo ọmọ àdúgbò tó bá rí ìyá táyé tó bá ń bọ̀ báyìí ìwọ tó jẹ́ àlàbá níbì kan wàá sáré gan ni tó bá ṣe nǹkan tí ò dàbí kinní kan tó bá pẹ́ lọ sí skul láàárọ̀ ò ní jẹ́ káwọn ará àdúgbò kan mọ̀ pé ò ti dé kò ń ṣe pé wọ́n máa rí ìyá ẹ̀kan tó bẹ́ẹ̀ wí. ìbẹ̀rù wà. ìbẹ̀rù wà ó sì yí kò sí gbogbo yẹn mọ́ ohun tó ń bàlù jẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nìyẹn má bá mi nọmọ mi òun ló ń ba tọmọ jẹ lọ. kò dénú ọlọ́mọ. ẹ but ẹ bá mi nọmọ mi ní òdénú ọlọ́mọ mm. ṣùgbọ́n má bá mi nọmọ mi yẹn òun ba tọmọ jẹ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ tá a bá pa ọ̀pọ̀ tá a bá tọ́ òun ló ń jọmọ gidi mm. ó sì ní lórí lórílẹ̀-èdè àti nínú ẹ̀mí. ẹ ẹ ẹ a ní díẹ̀ náà ní díẹ̀ tàlàbà ìbejì ìyẹn lọ̀rọ̀ tó ń sọ fún wa ládùúgbò nísìn bámi nọmọ mi <laughs> wọ́n ní òde inú ọlọ́mọ bá ń bọ́mọ mi wí gan nísìn wọ́n ní kò dé inú ọlọ́mọ torí olùkọ́ gan bá bọ́mọ wí láyé tá a wà yìí mo ti lọ ní ìwé kan tó yẹ pé olùkọ́ na ọmọ ìyá ọmọ ó wá mú ẹgbà wá láti ilé ó wá fi na olùkọ́ mọ́nà kíláàsì ó ṣojú mi ní kí n ṣe pé mo gbọ́ ìròyìn ẹ̀ bàbá ẹgbẹ́ ìmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn èèyàn ẹ ti sọ́ọ́sì pé láti inú ilé wa ni ká ti mójútó ẹ tún ní kò sí ìbáwí mọ́ ẹni pé wọ́n ń gbìyànjú àwọn national orientation wọ́n ń gbìyànjú olóṣèlú gbogbo ìwà lórí tébù yín náà ẹ má bínú àgbọn máa sọ náà ni ó ìwà lórí tébù yín ìkárà àti ìtara wo ìtanijí yàtọ̀ sí national orientation lẹ tún fẹ́ gbé láti jẹ́ pé àwọn ìwà ìbàjẹ́ jàǹdùkú jàdúgbòru gbogbo ẹ̀ àwọn awọ ẹ̀ bọ̀lẹ̀ bí ò tiẹ̀ tán pátápátá ṣùgbọ́n kó dínkù àwọn ìmọ̀ràn wo lẹ fẹ́ ní ẹ sọ pé ẹjọ́ òbí ni ewé títọ́ mọ́ gánkọ́. ẹ ṣe púpọ̀ ah, tí a bá wo àwọn òwe Yorùbá wọ́n ní pé ọwọ́ tó dilẹ̀ wọ́n lè sùn bẹ̀ níṣẹ́ tí a ti rí i pé ìwádìí ti fi hàn pé àwọn díẹ̀ nínú àwọn tí ó ń hùwà yìí ìbàjẹ́ yìí ó lè jẹ́ nítorí pé wọn rí kan tó máa engage wọn tó máa mú wọn máa fọwọ́ pa òun ló máa ń fà á àwọn míì wà tó pé wọ́n níṣẹ́ o ó wù wọ́n ni o ó kàn wù wọ́n ni o hmm. torí ìyẹn ẹ rí i pé ìjọba ń gbìyànjú láti máa create láti máa dá àwọn iṣẹ́ sílẹ̀ iṣẹ́ ọwọ́ end power wà ń bẹ̀ mm-hmm. skill acquisition wà ń bẹ̀ trader money wà ń bẹ̀ tuntun tá a tún bẹ̀rẹ̀ ń sìn yìí pé entrepreneurial skills mm. yìí pé iṣẹ́ ọwọ́ wo lo lè ṣe tó mọ̀ bank of industry máa gbowó sílẹ̀ fún fún wọn sìn yìí gbogbo ẹ̀ ọtí wọn àwẹ̀ pé ok o if you know tó bá mọ̀ pé orí eléyìí ló mọ̀ ọ́ ṣe wá jẹ́ ká wò kó tó mọ̀ jẹ́ wá jẹ́ ká wò kò ń ṣe pé dandan ni tí ó bá lọ ilé ìwé nìkan ló lè ṣoríire tá a bá wò ó àwọn èèyàn wa nǹkan kan wà tí wọ́n fi lẹ̀ tó padà ti mówó wá sìn àwọn tí wọ́n dàgbà lẹ́nu iṣẹ́ tán lọ́gọ́ta ọdún tí wọ́n rìtáyà tán lówó lọ́wọ́ wọ́n padà sí iṣẹ́ àgbẹ̀ nígbà tí wọ́n ti dàgbà tán náà padà sí iṣẹ́ àgbẹ̀ ní kí ló ṣẹlẹ̀ tí ẹni tí ó ìlókun lára tí ò lè kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ ń sìn ìbẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ ò nídìí pé ká sì lọ ràdá oríṣiríṣi ọ̀nà náà fi ń gbà ṣiṣẹ́ àgbẹ̀ ń sìn gbogbo ara dẹ̀ mọ̀ pé oúnjẹ òní nǹkan àkọ́kọ́ tó bá lọ sí iṣẹ́ àgbẹ̀ ń sìn àwọn ìpínwó máa dé ń bẹ̀ ṣùgbọ́n torí ọ̀lẹ ọ̀lẹ afàjò tẹ́ bá rí gbogbo àwọn tó ń ṣe nìyẹn rí pọ̀ lẹ quick um, making to make money quick òun ló ń fa gbogbo ọ̀rọ̀ ìwà àbàjẹ́ tá à ń rí tabaríyàn tó lè farabalẹ̀ pé ókè o mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tó mọ̀ pé kíṣẹ́ yẹn tó lè mú wá ó dọdún kan ó dọdún méjì màá gbìyànjú àti máa tiraka ń sìn yìí tó tó jẹ owó rẹpẹtẹ wá hmm. ó dọdún kan ó dọdún méjì màá gbìyànjú àti máa gbìyànjú ń nísìn díẹ̀díẹ̀ irú àwọn yẹn wọn ní wọn ní wàhálà rárá ṣùgbọ́n àwọn pé là kí ni mi lè dúró fún oṣù mẹ́fà kíní kan àwọn náà máa ń lọ síbi ìwà àbàjẹ́ kódà bọ́n ṣe business náà bọ́n ṣe máa gbé ẹnìkejì dáná máa wá ibi ìwà àbàjẹ́ náà ara ìwà ọ̀daràn náà nìyẹn mm. bọ́n ṣe ṣe tó gbogbo ọ̀nà kan gbogbo ẹ̀ wà káàkiri ká ní ká sọ fún gbogbo àwọn èèyàn wa àtàwọn tó ń wò wá ń lé àtàwọn tó máa sọ fún ni pé ká ní sùúrù ká máa ní sùúrù gbogbo nǹkan tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù ṣẹ́kù káwọn èèyàn wa káwọn ọ̀dọ́ wa kan jọ kan mọ̀ pé iṣẹ́ oko iṣẹ́ àgbẹ̀ kan jẹ́ ká padà sí díẹ̀ kan jẹ́ ká padà sí díẹ̀ ilẹ̀ pọ̀ rẹpẹtẹ tán bá lọ sínú ẹni tí ò ní rí ilẹ̀ nílùú wọn owó tán ra ilẹ̀ oko ń sìn kò pọ̀ kódà tán bá rí àwọn èèyàn tán bá lọ sí àwọn community kọ̀ọ̀kan sìn táwọn bá lẹ̀ bẹ́ẹ̀ bá ti gbọ́ pé o fẹ́ dáko ni wọ́n dẹ̀ rẹ́dì láti fún ẹ nílẹ̀ tí àwọn fẹ́ dáko afọ. bẹ́ẹ̀ ni ìsákọ́lẹ̀ náà máa gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ti ń gbà látàrí àwọn bàbá wa ó ìwà dìsìn yìí wàá máa wá wá wá fún ẹ pátápátá o máa dáko síbẹ̀ tìbókò ló fẹ́ dá máa dáko síbẹ̀ gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ ń sìn yìí so kí ló dé tẹ́nìkan fi máa sọ̀lẹ̀ pé ókè ìgbà jàǹdùkú ló fẹ́ máa ṣe fipá báni ṣe kinní kan lọ́kẹ́rù ẹlẹ́rù ló fẹ́ ṣe irú yẹn kọ́lọ́ kan jẹ́ ká fọwọ́ ẹ̀ bọlẹ̀ káwọn èèyàn wà kan káwọn ọmọ kéékèèké tó wà níta àwọn ọ̀dọ́ kan gbìyànjú pé okun táwọn ní lágbálára o àwọn fẹ́ fi ṣe nǹkan tó máa wà productive ọ̀nà. ẹ ṣe gan-an bàbá wa ẹ kú òun látàárọ̀ adúpẹ́ tá a pè é tẹ̀ jẹ́ wa ẹ̀yin ilé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ọ̀rọ̀ ààbò la gbéyẹ̀wò lórí ètò bó ṣe ń lọ politics lónìí ọ̀rọ̀ ààbò àti bí àwọn oníròyìn kan bí wọ́n ṣe ń gbé báwọn oníròyìn kan ṣe ń gbé ọ̀rọ̀ náà wípé tó bá ti ṣẹlẹ̀ kẹrẹ́ báyìí ká tó mọ tó ṣẹlẹ̀ wọ́n ti jù lọ́nà tí ò yẹ kí kí wọ́n jù gbogbo àwọn èèyàn wá káyà sókè pé báwọn náà ṣe fẹ́ ṣe lórí ọ̀tá gbéyẹ̀wò wọ́n ti sọ bí a ṣe fẹ́ to ọ̀rọ̀ ètò ààbò tó máa jẹ́ tùgbínùdí tó máa rọ gbogbo wa lọ́rùn wọn lọ́wọ́ àbò bẹ̀rẹ̀ láti ilé wa ìyẹn kínní ìkejì wọn ní ká mójútó àwọn ọmọ wa ìkẹta ẹ̀yin ọmọ náà wọn lálága ẹmọ tó bá bí mẹ́ẹ̀tàn àìmọ́jó ó má kù sọ́wọ́ ẹ o wọ́n ní tó bá kú ẹ̀yin nìkan ó yẹ kẹ́ ẹ tẹ́rù ara yẹn pa ó yẹ kẹ́yìn náà gba ọwọ́ ìwà ìbàjẹ́ kẹ́ ẹ wá bọ̀lẹ̀ tẹ́yìn kan bá pè ń pẹ́ kíákíá owó kan máa wà ó máa yọjú níbì kan tẹ́yìn náà mọ̀ pé ọ̀nà tówó ìfẹ́ gbà yọjú kì í ṣe ọ̀nà tó bófin mu ó ní ó yẹ kẹ́ ẹ yapa àbí kẹ́ ẹ jáwọ́ nínú irú ọ̀nà bẹ́ẹ̀ lórí ètò bó ṣe ń lọ politics lónìí èmi adéjọkẹ́ bákàrè mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wù wá nílé àti kí bàbá wa bàbá adélébárí àrìnàkórè àkòyá ibi títí ọjọ́ mẹ́jọ tá a máa fi rí àtọyọ̀ pàdé lórí ètò bó ṣe ń lọ politics gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mo ní kó fẹ́ràn rẹ̀ fẹ́ràn ará àdúgbò ẹ fẹ́ràn ìlú ẹ ìyẹn ni pé àlàáfíà á lè jọba títí ọjọ́ mẹ́jọ ire àtayọ̀ la máa fi pàdé ó dìgbà kan náà.